àti bí yóò ṣe ṣẹlẹ̀ àti ibi tí yóò ṣẹlẹ̀ sí ọlọ́run inú ní pé ó ní ìdarí ẹnì kọ̀ọ̀kan wá lọ́wọ́ lọ́wọ́ rẹ̀ tí ò fi sí ọwọ́ ẹnì kankan nínú ẹ̀jẹ̀ rẹ̀ ọlọ́run tí ó tó yọ̀ǹda fún wa láti lè gán ní tí màá tò ní tí ọlọ́run bá gbé kí á ṣe púpọ̀ rẹ̀ lórílẹ̀ yìí bẹ́ẹ̀. kó sì gbà lẹ́sìn fún A kọ̀ọ̀kan wa. àtọ́rin ìkẹ́jọ fún anábì wa muhammed sallallahu alayhi wa sallam ẹni tí ọlọ́run bá ti ń di láti lè jẹ́ àti fún gbogbo àti ìkẹ́ náà kí wọ́n bá àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí bá àti gbogbo àwọn àti ojú ọ̀nà àmọ́ wọn títí di ọjọ́ ògbéni ìbẹ̀rù ọlọ́run ó di ọwọ́ ìmí àti ẹ̀yìn ọlọ́ọ̀bá wọn subhanahu wa ta'ala sọ yìí pé òun pe àwọn tó ṣe olùgbàgbọ́ òdodo ẹbẹ̀rù ọlọ́run ní ti pàápàá ìbẹ̀rù rẹ̀ ẹ ti gbọ́dọ̀ kú àyàfi kẹ̀jẹ́ mùsùlùmí torí pé ẹni tó bá kú sórí ojú ọ̀nà míì tí èsì Islam èdè sí ẹ̀sìn gbogbo àwọn ànábì ọlọ́run pátá ò sí kan lára tó mú ẹ̀sìn ní ìwà yàtọ̀ sí ẹ̀sìn Islam yìí irú ẹni bẹ́ẹ̀ ó ti ṣe ó ti ṣòfò kí ọlọ́ba tó gbà náà wá níbẹ̀. àwọn àti sẹ́yìn yìí. ọ̀pọ̀ ṣùgbọ́n díẹ̀ nínú rẹ̀ òun náà ni áàdì mẹ́lùmá. a ti sọ̀rọ̀ nípa àwọn tó ṣe pé máa tí ọ̀rọ̀ sì àwọn ìgbà rẹ̀ kò ní lónìí lára kìí sí mùsùlùmí gbọ́dọ̀ sí nínú náà ní kẹsì afẹ́ nínú wa. Àkọ́kọ́ nínú rẹ̀ ní ọ̀sẹ̀ tó ń gba kádà ọlọ́run. Ọ̀rọ̀ máa mú àwọn ọ̀sọ̀fà èyí tí ọlọ́run bá lẹ́sàlẹ̀. Sẹ́yìn àfi máa ń rìn ga èyí tí yóò ti lóore láyé ní o àbí lọ́jọ́ ìgbéjà òkèèyàmà ní òun. Gba kádà rárá bí ọlọ́run ti pín mọ́ òun. Irú ẹni bẹ́ẹ̀ kò gba kádà rárá torí pé eléyìí ọ̀sán kó ìlànà ẹ̀sìn Islam ẹ̀tọ́ tó kó kalẹ̀ lórí ti káwọn ẹ̀wà máa dá sọ́rọ́ kọ̀kọ̀ fún wọn máa dé kúkà tẹ̀ wá pé òun fa ìyáwó ìta kò ní jọ òun ò ní ṣe wàhálà tẹ̀tẹ̀. àti ọmọ akẹ́kọ̀ọ́ ìgbọ́yọ̀ ti pé nítorí nígbà náà ṣùgbọ́n kọ̀ kàwé ó ti tọ́ àti bó ti yẹ. òye ni òṣè ìjàgbọ́ ti kádàrá bí kò èyí tó tako ìlànà èsì islam tó mú wa ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam oníke ẹ̀xẹ̀rẹ̀ sàlẹ̀ máa yà ń fọ̀rọ̀ nínú ọmọ anabi adam sojú kòkòrò rẹ̀ tí ó ti ọ́ láǹfààní láyé yìí tó lè kí ìsọ̀nyí ayé rẹ̀ ó ní túmọ̀ lọ́nà àlẹ́ sojú kòkòrò rẹ̀ gbogbo ojú pọ̀nà tí a fi máa ń lówó tí a fi máa ń gbáwé ọ̀rùn. pẹ̀lú fámìlì tí ó tún fún àwọn ẹlòmíì nígbà tí òun náà bá tọ́ rí jẹta tọ́jọ́ àlẹ́ tó lè ọ̀nà àrà ànábi sọ́kọ̀ wà wọ̀rẹ̀ òsínà onípo sojú kòkòrò ẹ̀ wọ́n sáyẹ́ndínlá nígbà tó wá sí ìgbìyànjú tó ń tẹ̀rajà má dára lé ìgbìyànjú ẹ̀ bí kò ọjọ́ ọba níbi ìgbìyànjú yìí ànábi tó fi mọ́kàdára. nígbà wọn bá ní lágbára lọ́pọ̀lọ́ ní agbára téèyàn fi ṣiṣẹ́ ìṣẹ́yà ti fi fi owó mọ́tàdára máa kọ́rọ̀ jù láti lè ṣe. Ànábì wa sọ́wọ́ wa wà lọ sẹ́lẹ̀ lọ sọ eléyìí fún wa. A ti ṣe ìgbà tí ànábì náà ṣe é ọ̀dọ́ nípa ìpè òun gbára ilé kádàrá ọwọ́ kékeré òní òun. Bí kò ṣe tó yẹ pípé wíwá rẹ̀ yóò fi rọlẹ̀. Gbogbo ojúpẹ̀nà téèyàn fi ń là lọ́wọ́ ọ̀tá ó ní àdébíyọ Mohammed sọ́kọ̀ bá wà lò tẹ́lẹ̀ nílẹ̀ ni ó mú pa. Títọ́ka sí pé èèyàn ó ṣe nǹkan tí ọmọ ọba gbà kalẹ̀ lẹ́yìn ìgbà náà yóò wá gba dára lọ́lọ́. Ṣùgbọ́n tí ó ṣe ìlànà yìí tí ọmọ ọba gbà kalẹ̀ fún gbogbo kẹkọ̀ọ́ tọ́wọ́ pé kò ń gbára lé ọlọ́run àbí òun gba kẹ́kẹ̀rẹ́ irú ẹni bẹ́ẹ̀ irú ní pàápàá rẹ̀. lára àti pé èyí tó ga púpọ̀ táwọn yẹn máa ń kó sí tó sì ń mú ọ̀pọ̀lọpọ̀ kúrò nínú ìsìlẹ́yà oníkéèyàn fẹ́ lépa kẹ́kẹ̀rẹ́ látara mímá lọ yẹ̀wò eléyìí ti pọ̀ nínú àwùjọ wa gan-an kò sí kẹtẹ́lómi ìfẹ́ ṣe ní ìkàtọ́ dáa yẹ́lẹ́ ọ àwọn fẹ́ kọ́lé ni o àwọn fẹ́ ṣiṣẹ́ kan ni o àtìgbà tó bá lọ síbi ìyẹ́wò pé ìyàwó tó ń fẹ́ fẹ́ yìí sílẹ̀ lágbàdà wọ́n á sọ pé kọ́ lọ mú ọkọ̀ ìyá rẹ̀ wá. eléyìí àná ni àìgbára ló kádàrá àbí ìfẹ́ máa sí ọ̀sẹ̀lẹ̀ lọ́la tó ṣe pé ẹnìkan ò ní màláìlẹ́. ẹ̀ ń tà ń lọ bá ìbáṣepọ̀ máa sí ọ̀sẹ̀lẹ̀ sí ni kò ní wọ́n kò bá tàbí gbogbo ìrẹ́pè yìí ti ń ṣe tó fi ń gba owó lọ́wọ́ àwọn èèyàn owó wà máa ta lẹ́yìn tí kí ń lo four one nine èèyàn ni àdìkọ́ máa ma àlejò náà. gbogbo ojúgbọ́nà táwọn èèyàn rí kí wọ́n máa fẹ́ ti sẹ́kù orí kí ni tí ó ṣẹlẹ̀ èèyàn ò lè mà yálà omi o àdìyàn rẹ̀ ní o àdìyàn ọwọ́ òní ọ̀sẹ̀ tí ó wọ́n ni àdéhùnsọ yìí pé òun rí ẹ̀mí gbà látọ̀dọ̀ ọ̀dà gbogbo eléyìí ọ̀rìn àdébí kọ́kọ́ wọ́n wà ní gbòsílẹ̀. ó ní kí ẹ tẹ́ bá lọ bá alálẹ́wò ẹ ti ń dàdà pé pé òun máa ti yọ sẹ́lẹ̀ àbí wọ́n sọ bí àlámọ̀rí yẹn ó ṣe rí tọ́kàn lọ fẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ lásán. èèyàn ọtọ́ bá kí fún odidi ogójì ọjọ́ aláwọ̀ onígbàlọ́ tí wọn náà kọ̀ wá gba ìyọ̀wọ́ wákàtí ẹ̀rọ kan lọ́rùn yẹn tẹ̀lé irú ẹni bẹ́ẹ̀ sórí ibú adúláṣẹ ike odidi fọ́ọ̀tì tì ọmọ àpapọ̀ sànù wà níbẹ̀. àníbi wa mahammed tó gbọ́ bọ́ọ̀mù àdìgbò sílẹ̀ nínú ẹ̀dá wa sí abuja old ó ní ẹni yòówù tọ́mọ lọ sọ́dọ̀ ìyẹ́wò ní ẹ̀dá wò ó ṣe iṣẹ́ sí ọmọ ìfẹ́ ṣe ṣiṣẹ́ sí ẹ̀rí àbí obìnrin tó fẹ́ sẹ́yìn yìí àkọ́kọ́ tó fẹ́ lì yìí sọ́kọ sí ẹni. tọ́ba lọ bá tọ́wọ́ àgbàgbọ́ pé àmójútó pé bàbá yìí bá sì ó ti lọ́ọ̀ gbọ́dọ̀ fẹ́ àmójútó yìí pé irú sẹ́wọ̀n ló gbọ́dọ̀ ṣe tọ́gbàgbọ́ pẹ̀lú sọ́sọ. àlejò sọ́wọ́ wà wọ ìwọ̀sẹ́lẹ̀ ó lérò ẹni bẹ́ẹ̀ ti ṣe kìfèrí sí tó mú wa kí ló fi ṣe kẹ̀kẹ́ ní ti ní pé torí pé ó ti dé ìmọ̀ àkọ́kọ́ fún ẹni bẹ́ẹ̀ pé ó ti máa bí àlámọ̀ yóò ṣe rí nù. tó ti jáde pé àìmọ̀yáre alukọ̀án lọ́jọ́ pé yọ wáyé pé kọ̀sẹ́nì kan tí ó máa báwo ni kádàrí ẹnì kọ̀ọ̀kan ó ṣe rí bí kò ṣe pé arúgbajẹ àti pẹ́jú ẹ̀ èyí tó kún náà lù ú àti òsì èyí tó yẹ kí pé ń bá àwọn èèyàn tí wọ́n fẹ́ sẹ́kùrú kádàrá dípò kí wọ́n yàtí pé àlámà rí èyí tó le kí wọ́n gbé fún yẹn ní máa lọ sódà àwọn ẹni yìí nǹkan ni ó tẹ̀jẹ́ kọ́ máa lágbára sí i. irú àwọn èèyàn yìí àwọn ń dolówó láwùjọ ìfẹ́ wa jẹ́ ìwà náà wa látara pé ó ríra àbí kèé sọ̀rọ̀ kọ́mọ̀sẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa dolówó àwọn tí wọ́n ti lọ bá wọ́n máa wà nínú tálákà wọn. eléyìí tako sẹ̀ríà gẹ́gẹ́ bí jáde pé ó tako làákẹ́ ọmọnìyàn. ìfẹ́ máa kí ni ìgbà tí yóò tẹ̀lẹ̀ lọ́nà yìí tí o pe ọ̀nà ti sẹ̀ríà àti sàlàyé rí tí wọ́n fẹ́ dáwọ́ lé gẹ́gẹ́ ìtí àlẹ́ mi Muhammed sọ́kùnrin ọ̀rọ̀ ìwòsílẹ̀ wọ́n rẹ̀ kọ́mẹ́ntì fún wa ní ìtẹ̀kárà tó ṣe pàtàkì gbogbo mùsùlùmí ọ̀mà yálà èèyàn fẹ́ sẹ́jọ ni o àwọn fẹ́ níyàwó ni o àwọn fẹ́ dáwọ́ ní ìkẹta tó pàtàkì yọ yẹn náfìlà níbi yóò ti ṣe àdúrà yìí ní tí ò ní ìgbà kọjá ìṣẹ́jú mẹ́ta sí márùn-ún lẹ́yìn ìgbà náà yọ ọmọ bá ń tọ́ fẹ́ sí lọ. eléyìí ó lóore fún wa ju ká lọ máa kó fún àwọn ẹgbẹ́ mi pé àwọn ò fi máa ṣèjẹ́ sí mọ́ ó ti jẹ́ pípé àlámà ìrora ò lè rí bá a ti ń fẹ́ àti kájà wọn lọ́nà. àti kájà yìí pé kájà ara wa kò sẹ́nìkan tó lè mà á kódà lórí rédíò lórí tẹlifíṣàn ẹlòmíì ọmọ sọ pé ìtọ́jú káyọ̀ ṣàkóso ìgbà yìí ò ní pé àwọn àṣà yorùbá fẹ́ jẹ́ bọ́dé ẹ ti gbé kalẹ̀ nípa mímọ ayẹ ẹsẹ̀ ta yé ọmọ wò pé báwo lọmọ yóò ṣe rí irú báwo ni yóò ṣe rìn ṣe ìyẹn ló fà á tóbi dá sí pé ẹlòmíì fẹ́yàwó tí ẹ̀yọ́ fẹ́ ẹlòmíì lẹ́kọ̀ọ́ tí ẹ̀yọ́ ní ẹlòmíì fẹ́tẹ̀ ẹ̀yọ́ ṣe. ìyẹn ni pé pẹ̀lú ọkọ̀ àṣà wọ́n tún fẹ́ dá ẹ̀kọ́ padà sọ́dọ̀ àwọn èyí tọ́já sí pé wọ́n ti gbé kalẹ̀. kódà ẹlòmíì ó sọ fún ọmọ rẹ̀ jà lórí eléyìí pé ẹ̀sìn tó ọgbà fi ẹnu àlámọ̀rẹ́ àṣà èyí tí tó ti àti pé ṣíṣe bẹ́ẹ̀ nígbà mo sí ìgbà tí a lè yọ Muhammed fọwọ́ lọ́wọ́ ìwòsàn ṣe ń sọ yìí máa mú yẹn kúrò nínú Islam ni kọ́nà lọ́kọ́sí àná wọ́n kúrò níbẹ̀. lára àwọn àti pé táwọn yẹn ń ṣe nípa àlámọ̀rí kádàrá òun náà ni ìmáa fi kádàrá tẹ́wọ́ àbí ìmáa fi fẹ̀rí lórí ẹ̀sẹ̀ kẹ́nìkan wà lórí ẹ̀sẹ̀ gan dípò pẹ̀lú túbá kò ní ilé ẹ̀fẹ́ yóò rí pé tí wọ́n wọ́n náà òun túbá àbí òun wọ́n náà bá tó fún ọmọ àtìlẹ̀ bẹ́ẹ̀ kò sì yàtí pé àti ń wá ọmọ láì tètè yẹn fẹ́yàwó tí wọ́n gba dúkìá rẹ̀ pariwo kò ní gbára kò sí nǹkan tó yẹ kó ṣe nípa àlámẹ̀rẹ̀ tọ́lọ́ kí wọ́n fẹ́ pé kọ́ wá kírun àdìkọ́ gbáwẹ̀ yẹ́nà fún ẹ̀kọ́ lẹ̀ kọ́nà bá ti kádà á tóbi. ìṣesí yìí ìṣesí àwọn akékeré ọ̀tẹ́ bọ́ wọn ni wọn náà bá wọn sùn hàn wọ́n ti rádà pè é. torí pé èyí ń lo kádàrá láti lè fi tẹ̀lé lórí ẹ̀sẹ̀ tí ń ṣe. nítorí àwọn lo kádàrá fún ni mùsùlùmí bàtọ́ bá tẹ̀lẹ̀ bọ́yá gbàdúrà yẹn gbìyànjú bó ti tó àti tó ṣe yẹ nípa kó jèrè nínú òwò rẹ̀ ṣọ́tẹ̀jì lórí bẹ̀ ìgbà ayọ́fẹ́ gbé bọ́lá àti kádàrá ni. ìyẹn ni pé àbúrú sábà ṣẹlẹ̀ tí ọ̀tẹ́ èèyàn lọ́rùn ilé yẹn á máa ń sọ wípé bọ́lá ọ̀la ti kádàrá nù. ṣùgbọ́n lórí ẹsẹ̀ kéèyàn sọ wípé bọ́lá ọ̀la ti kádàrá ni ìṣesí àwọn kẹfìrí lélẹ́yìí bọ́lá ọ̀la ti wàhálà ọ̀tọ̀

iná ni wọ́n ti mú. sọ àwọn kẹfẹ́ rí ìní wọn máa ń gbá pípé nígbà bá wà lórí ẹ̀kọ́ wọn àti lórí ẹ̀sẹ̀ kan wọ́n máa fẹ́ pé bọ́lá ọba ti kádàrá lélẹ́yìí tó jẹ́ pípé eléyìí ẹ̀rọ ni torí pé kádàrá nǹkan tó yẹ o lè mà ní ó ọba tó tẹ̀lé. nígbà tí ọba gbìyànjú tiẹ̀ tọ́ba wá rí sí bí ọjọ́ tí tó ti fẹ́ ìgbà náà wà pé ọ̀nà ọ̀rọ̀ ti kájà rẹ̀ náà ṣùgbọ́n o gbìyànjú lórí ọba tó kó o ṣe ọba tó kájà rà bó ló ti mà kájà rà torí kájà ó ń bà ó dìbò ọba tó tẹ̀lé kó tó ní pọ́ mà á tòyí ọlọ́ba ṣùgbọ́n ọ̀sán ike ọ̀nà àná òun náà ni ya àwọn èèyàn wà tí wọ́n ṣùgbọ́n bá wọ́n sọ wípé lérí ìta èyí tó jẹ́ ẹ̀sẹ̀ ṣùgbọ́n bá wọ́n sọ wípé ìta tí yóò fi pọ̀ wọn ni wọn ò ní bí wọ́n lérí kádàrá yóò gbìyànjú dúkìá rẹ̀ ti ń gbà lọ́nà ìjọba fún yóò ṣe lérí ìjà yóò gbìyànjú láti lè wáṣẹ́ kò ní tó gbọ́ ó ju kópa wọn ní èyí nínú ọ̀pọ̀ ìrìnà òun náà yóò ṣe léyìí lẹ́yìn tí ó kò sí pé wọ́yá kádàrá gbà. lára àwọn àtúnṣe ìfọyọ́ títí àwọn èèyàn tó máa ń ṣe. lábẹ́ kádàrá òun náà ni ìmọ̀ sẹ̀rọ̀d alọ́kọ̀dọ́ ìwọ̀kọ̀dọ̀. ìyẹn ní pé nígbà tí ìjọba ṣẹlẹ̀ tá kéèyàn ọmọ tó àpapọ̀ lọ́hùn kéèyàn tó a máa pé mọ́ lọ́hùn pé ọlọ́run ti á ti báyìí. o ò sí dára rárá o. tó nira ẹgbẹ́ yọ ṣẹlẹ̀ sí agbọ̀lélẹ́yìn yìí àyíká bí ọlọ́run bá ti ṣe gbogbo nǹkan oṣù léyìí tí ọlọ́run bá ti sàárọ̀ ọ̀dọ́ aláìsàn ìgbé ọ̀sẹ̀ nìkan tó lè fi ọlọ́run bá lórí pé báwo ló ti ṣe ọlọ́run bá ní máa ń béèrè pé báwo lè ti ṣe tó àgọ̀ àti àtìsẹ́ ńlá òní kí ìjọba wọn ṣẹlẹ̀ kí ni wọ́n máa gbára tẹ́lẹ̀ kọ́ máa sọ̀rọ̀ kọ̀rọ̀ nípa àlábàrí tó kò sí ìjọba burú tí ìjọba jẹ́ ìjọba pààyàn lẹ́nu jẹ́ kó ní ó jáde lójú kò sí ìjọba tó burú bẹ̀ ṣùgbọ́n ìṣòro òdì àbí ọ̀rọ̀ tí ó máa sàkó pé èèyàn ń lé mọ́ náà pé o ti á ti báyìí ọ̀ máa ṣe àdínkùnmí lọ́wọ́ tó yọ ọ̀ṣẹ̀lẹ̀ sí eléyìí àgọ̀ èyí tẹ́lẹ̀ fi ṣe ọjọ́ àṣìṣe táwọn èèyàn ṣe nípa àlámàlú kádàrá ni bákan náà lára àtúnṣe èyí tọ́pọ̀lọpọ̀ máa ń kó sí níbi abala kádàrá òun náà ní láwọ́ ìmọ̀ àlògbónà pé à bóyá ti bá ti ṣe báyìí báyìí ní ìbá sì rí o ìrìn àjò tí mo ṣe lọ sí kánò bóyá tó wá sí pé sókòtò ń lọ ìrìn báyìí ní ọ̀gá sì rí àti gbáà ni níbi abala kádàrá. ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní pé ìrọ́ máa ànábì Adam sojú kọ̀kọ̀rọ̀ tí ọba tí ó láǹfààní lẹ́yìn àtúntò ìpínlẹ̀ ìgbéyàmà kóòtù mọ́tàdára kọ́ gbára ní ọlọ́run nígbà tí wọ́n bá ṣe ìgbìyànjú ti ti báyìí dára báyìí bá sì rí àbí nígbà sọ ẹgbẹ́ ẹ̀kọ́ ni kéèyàn má sọ bẹ́ẹ̀ rárá sọ pé anábìyàn muhammed tó ń bọ̀ wọ́n wà lọ́wọ́ sọ́ṣà ó ní pé ìmọ̀ sọ pé ìbá ti ṣe báyìí lẹ́yìn ìgbà tí ìgbà ti ṣẹlẹ̀ tán ní máa ń sílẹ̀kùn fún ṣẹ̀tàn ṣẹ̀tàn máa rí bí wọlé sí ìyẹn la dípò pé ẹ sọ bẹ́ẹ̀ kí ni ọ̀gá bàbá náà pé kọ́dà òwò ní wọn náà ṣe àǹfààní. lẹ́yìn ìgbà tó yẹ kí ṣe gbogbo ìgbìyànjú sí ẹ̀dá ìyàn wà sọ pé wọn náà bá ti kádà lánàá ìtàn náà bá bá ti bí ọ sẹlẹ̀ bẹ́ẹ̀ náà yóò ti sẹlẹ̀. ẹni pé yorùbá náà máa sọ pé yóò ṣe èèyàn ọlọ́run bá ní máa pé nǹkan ṣe é ṣe ṣùgbọ́n ìmọ̀ akábàlà kò sáfà ní kankan nítorí ti sẹlẹ̀ ti èèyàn tó wá jẹ́ pípé èèyàn èèyàn tó gba kádàrá gbọ́ bó ti tọ́ àti bó ti yẹ. èèyàn gbà bàbá lọ nígbà tí ìjọba ṣẹlẹ̀ láì ní sọ̀tẹ̀ máa dá rẹ̀ lẹ́bi torí pé ó ti ṣe ìgbìyànjú tó ní ó ṣe. nígbà tó ti ṣe ìgbìyànjú wọn ìjọba ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà wọn náà bá ti sẹ́nu. lára àti pé nípa abala kádàrá tọkọ́mà nínú àwùjọ àwọn èèyàn òun náà ní kìí ìmáṣe kìí sa àwọn èèyàn lórí orin tọ́nà ọba ti fún wa ìpínlẹ̀ èèyàn ń sọ ní pé bóòlù lágbára ti lẹ́tọ̀ọ́ sí kan láyìí sọjá sí pé èmi sì wá lẹ̀ sí lẹ́tọ̀ọ́ sí i ìtọ́ ń sọ ní pé ọlá ọ̀bọ̀ ọ̀ máa pín ìmáṣe kìí sa kò ní ìjẹta tí ó fi kó bá ẹni tó yàn ṣe kìí sa rẹ̀ bọ́bá ti kó ọba dúró. èyí ò sọ ìṣirò orin yẹn kọ́ṣẹ́ sí láíláí. kódà èyí ó ma máa bá rẹ̀ ló jẹ́ kódà àìmọye àwọn ikọ́ ẹ̀kẹ́ ẹ̀sẹ̀ àti àdánù rẹ̀ yóò tún máa bá níbi ní máa ṣe kìí sọ ọmọdé kìí sì jẹ́ kéèyàn ó lè mọ orin tó náà wá ti fún yẹn náà torí pé ẹni tí ṣe kìí sa yẹn yóò máa wò yóò ṣàdé tí ọlọ́run bá tó ṣe fún pẹ̀lú a tẹ̀síwájú. nípa abala kádàrá ṣùgbọ́n ká tó tẹ̀síwájú pẹ̀lú gbọ́nà níjọ́ mẹ́jọ gbogbo alámọ̀ yìí pé òní ní oṣù muharram ló di ọjọ́ kẹrin oṣù muharram òun ní oṣù àkọ́kọ́ nínú oṣù ojú ọ̀run oṣù yìí oṣù pàtàkì ni lọ́jọ́ oṣù àbíwọ̀ tí ọ̀nà ọba tó ṣe ó dẹ̀ tó ẹni kan tó bí alẹ́ yọ Muhammed sọ́mọ́ bá wà yìí ọ̀gbẹ́ lànà yìí. nígbà rẹ̀ lọ́pọ̀ níbẹ̀ ní nǹkan tá a tẹ̀lé torí pé alẹ́ yọ Muhammed sọ́mọ́ bá wà yìí ọ̀gbẹ́lẹ̀ ó ní pé ìrọ̀ tó lọ́lá lẹ́yìn ìgbà tí èèyàn bá ti kí ọ̀ràn tó pé dáadáa ìrọ̀ tó lọ́lá lẹ́yìn rẹ̀ pé èèyàn tó fẹ́ gbà ládá sí i tó ti mú sọ́ràn àyàn fún ọ̀gbẹ̀ dáa òun náà ní ìrún téèyàn bá kí lóru téèyàn jí sí kí tó jà sí pé ó ṣe pàtàkì fún èmi àti ẹ̀yìn kódà bí ṣe ọgbọ̀n ìṣẹ́jú téèyàn ó fílẹ̀ téèyàn ó prógrámù rẹ̀ dípò gbogbo àwọn akẹ́sí afẹ́wọ́ ìṣe àkókò wa tí a fi máa ń pẹ́ sùn téèyàn fi ní ilé tètè jì í téèyàn ó gbìyànjú láti jìnnà sí i torí pé àìmọye orin lèèyàn fi sùn rẹ̀ téèyàn ọba máa jí lóru láti kírun síwájú kí àlùfáàjà rẹ̀ ó tó là kódà ìbá àtọ́gbọ̀n àtẹ́jú ìbá àti ogún ọ̀tẹ́jú pé yàrá dé lágbára. ànábì wa muhammed tó wọ́n wọn wà lẹ́yìn òṣèlè ó tó wá tẹ̀síwájú pé pé yàrá gba ọ̀mọ̀dọ́ ọ̀tá ààwẹ̀ tó tó ń lọ láti pé yẹn tó máa gbà fífi sọmọ ọlọ́run òun náà làwẹ̀ pé yàrá gbà nínú oṣù muhammed yìí tó di ọjọ́ kẹrin lónìí ìtumọ̀ ẹ̀ ní pé ká tójú kòkòrò láti gba àwẹ̀ lọ́pọ̀ ńbẹ̀. Pátákì jùlọ ọjọ́ kẹwàá nínú rẹ̀ àti ọjọ́ kẹsàn-án. Nígbà tá a sọ pé òní jẹ́ ọjọ́ kẹrin, àwa náà á máa ìgbà wo ni ọjọ́ kẹsàn-án àti ọjọ́ kẹwàá ọ̀pọ̀ sí. Torí pé ọjọ́ kẹwàá yẹ ànábì wa Muhammed sọ́wọ́n náà wà rẹ̀ lọ́sílẹ̀. Ó ní pé nínú àdúrà ìtọ́wà nínú Sàhíì Mùsùlùm. Àwòrán tó yẹn bá gbà níjọ́ àràbá sí ẹ ti lọ. Yọ téèyàn ti dá ẹ̀sìn ọdún kan téèyàn ti dá sẹ́yìn àti ẹ̀sìn ọdún kan tí ń bọ̀ yọ parẹ́. Tàbá wá wà láyé ìpínlẹ̀ lẹ́sẹ̀ lọ́rùn. Jẹ́ni tí wàá máa sọ pé kò sí léyìn ó ṣe rìn tí orí òní bì. Àlejò Mohammed lọ́wọ́ lọ́wọ́ ayọ̀sílẹ̀ ẹ̀yà tó tẹ̀síwájú pé àwẹ̀ tó yẹ bá gbà ní ọjọ́ kẹwàá Bahrain ìyá ọ̀pá ẹsẹ ọdún kan tó ti lọ rẹ kátọjú kòkòrò láti gba àwẹ yìí ṣùgbọ́n ìtọ́jú ọjọ́ kẹta rẹ̀ anabi wa muhammed sọ́gbọ́n bọ́ọ̀rọ̀ àdìgbò sílẹ̀ òní pé tí òun bá di ọdún tí ń bọ̀ nígbà tó gba àṣùrọ́ta ìyẹn ọjọ́ kẹwàá muharram tó ń bá lè di ọdún bíi tí ń bọ̀ òun ọgbà ọjọ́ kẹsàn-án yẹn ni láti yapa àwọn júù àwọn tí wọ́n ń tẹ̀ra wọn ní ọmọlẹ́yìn anabi musa alẹ́ ìṣẹ́lẹ̀ ọ̀sẹ̀lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé wọ́n yí sọmọdé yẹn rárá bí kò ṣe pé àtẹ́tẹ́lẹ̀ tí wọ́n ní wọ́n ń ṣe wọn ò fi gbàgbà tẹ̀lé àdẹ́bì mọ́sá yálà nígbà tó wà láyé àtìgbà tá a bá ka omi ẹ̀ sọ́rọ́tòlù bá kọ́ra á máa tẹ́ ojú àdẹ́bì mọ́sá àdẹ́bì sọ́lá tó sílẹ̀ á máa tẹ́ tí wọ́n fi ojú rẹ̀ rí yálà tí wọ́n ní kó tó kó wọn kúrò nílẹ̀ egypt ni olóore púpọ̀ kágbàwé púpọ̀ nínú oṣù maharam fọláfi jùlọ ọjọ́ kẹwàá àti ọjọ́ kẹta rẹ̀ ọlọ́ba yóò ti nẹ́rọ̀ sí mi àti èyí ọlọ́run máa ń sẹ̀rẹ̀ sílẹ̀ mọ́ mùsùlùmí وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين اللهم إنا عبيدك بنو عبدك بنو أمتك ناصيتنا بيدك قادر فينا حكمك عدل فينا قضاؤك وسألك بكل اسم هو لك سميت به نفسك او احدثته في كتابك او علمته احد من خلقك او استاثرت به في علم غير عندك ان تجعل القران العظيم ربيع قلوبنا ونار صدورنا وجلاء احزاننا وذهاب همومنا اللهم انا ظلمنا انفسنا ذنبا كثيرا ولا يغفر الذنوب الا انت واغفر لنا أصفة من عينك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم طهرنا من الذنوب والخطايا اللهم طهرنا من الذنوب والخطايا اللهم نقنا منها كما ينقى الطير العافيه من الدم اللهم اغفر لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن الدين ما تهون به علينا وصائب الدنيا اللهم متعنا لاسماعنا وبصارنا وقواتنا ما حدثنا يجعله الوارث منا وجاب صارم على من ظلمنا وانصرنا على من عادانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا اكبر عنا ولا مبلغ علمنا قوم الى صلاتكم يرحمكم الله